أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين له إلى يوم الدين فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أيها الأخوة أقول لك مرور على الذي أرى الذي أتوقعه من الذي يطلب من القرآن من الأدب لا يجب أن يؤمن níbi ọ̀rọ̀ ọlọ́run ká tí wọ́n ń pàdé gbogbo ọjọ́ yọ̀ọ̀nù sọ́tẹ̀ yọ̀ọ̀nù káàdì nínú ọ̀rọ̀ ọlọ́run láyé yìí. Òní ló máa jẹ́ ìdòkú ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ ọlọ́run tó lónìí. Táàtì bẹ̀rẹ̀ ọba àlá ó bá nígbà ìfún wa ìkẹ́jẹ̀ kọmọ bá ọ̀pọ̀ àwọn aṣáájú àríwọ̀ ọ̀pọ̀ àwọn àríwọ̀ lọ́nà àwọn bàbá ẹ̀ àti ìwà àwọn ìgbàlá ìtẹ̀lé bàbá rẹ̀ náà. Ó bá àwọn olùkọ́ wa, àwọn olùkọ́ wa lọ́sọ̀rọ̀ àti wáyé fún ìwé ìkàmù. Ìyá fún ìyá àwọn ọ̀rọ̀ ní àwọn ọmọ aláìyé lọ́nà fún àwọn pẹ̀lú wa. Ìwà àjọmọ́ náà kọ́ àwọn àtẹ̀síwájú ibi ìtẹ̀sí wọn alẹ́ tí a dúró lánàá. Àyà tí a sùn lánàá, òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n. Àbẹ́ẹ̀kọ́, pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run, àwọn àtẹ̀síwájú láti àyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n lénìí. Ọlọ́run bá bá àlejò ọlọ́run ó ti sàlàyé fún wa nípa ọ̀rọ̀ àtẹ́kùwà ìgbọ̀rọ̀ yìí lẹ́yìn tí ọlọ́wọ́ bá wà àlejò ọlá tó fi ń tún àtẹ́kùwà Muhammad sallallahu alaihi wa sallam tó fi ń tún náà láti fi gbé ìbànújẹ́ kúrò lẹ́nà àtẹ́kùwà sallallahu alaihi wa sallam lẹ́yìn akọ́fẹ́ ọ̀rọ̀ àtẹ́kùwà nínú ìjọba ìkọba alọ́sìn náà akáàbà náà ìjọba ìkọba àgbà wáyé fún mi ìjọba ìkọba àgbà ìkọba láti àwọn ọ̀gá ìjọba ìkọba àwọn ọ̀gbìn. ọlọ́run máa lè sọ náà ó ti jẹ́ ká gbòòrò lúlù ó ti jẹ́ ká mọ̀ pé anábìyí lúlù nígbàgbọ́ sí anábìyí wa ìbẹ̀rẹ̀ yìí òṣèlú náà máa ju rẹ pé àwọn ànábì ọlọ́run ọ̀kan náà ní gbogbo wa lánàá bá gbogbo bẹ́ẹ̀ náà àdé òsì yàtọ̀ láàrin ẹni kẹ́kẹ́ náà òbíjì ọlọ́run gbogbo wọn jọ dúró lórí mánìájì kan náà ní lórí mítà kan náà ní gbogbo wọn wà òun náà ní pé ìsìláàmù ti wọ́n lé. ọlọ́run lọ́wọ́ sí anábì lùkù pa fún anábì Ibrahim anábì lùkù ń dáná wà ní anábì ọlọ́run á ka ọ̀rọ̀ tí ẹ̀dá ní ilé ní kéde láwọn ìpè àtẹ́bí ọ̀rọ̀ tó dá. Tọ́lọ̀ náà àwọn màláìkà tó náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أنكم لتأتون الرجال وتقطعون اليمين وتقطعون السبيل وتأتون في نافذ والمنكر وما كان جواب قومه إلا أن صادروا إلا أن ظلمتنا في عذاب الله إن كنت من الصادقين أنا من قوم المفسدين فلما جاءت نبينا إبراهيم الحسنى قالوا إنا نهلك أهل هذه القرية إن أهلها كانوا ظالمين ولوطا إن فيها لوطا قالوا نحن أعلم بما فيها لم نجدنه وآله إلا امرأته كانت من الغابرين ولما أن جاءت رسلنا ولما أن جاءت رسلنا مرسلين بهم وصرفهم ذرعا وقالوا لا تقف ولا تحزن إنا منكوك وأهلك إنه لا تكان من الظالمين إنا منزلون على رجسا من السماء من السماء بما كانوا يصدقون ọlọ́wọ́ bá ọba àlẹ́gbẹ̀ọ́lá ó bẹ̀rẹ̀ ìta pẹ̀lú áyà yìí sínú túrà yìí lẹ́yìn tí a máa wo pé kí ni àṣepọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anábì sọ́lọ̀ láàrin ọ̀sẹ́lá tó bá bọ̀ àtẹ́kọ̀ọ́ wà mẹ́ dáadáa torí ń pè ní àwọn mùsùlùmí fóònù wọ́n fi sínú anábì anábì ní wọ́n ta kò ní bẹ́ẹ̀ náà ni àwọn àjọ lúkù òun náà ń ní ọrùn bàbá ìyẹn wá ní ọlọ́ọ̀rọ̀ àlejò ọlá mú wá láti lè fi wà nẹ́bì nínú ìpèníkè ni wọ́n sì ṣe fún ọ. Wọ́n gba àwọn kẹlẹ̀bí náà tó pọ̀ bá ànẹ́bì ọlọ́run ìbájú, àwọn àwọn eléyìí wá láti lè fi tù ọ nínú. Wà ní wọ́n tán, ìdí kọ́ lálẹ́ kọ́ òbí. Wà tó lọ́wọ́ ìṣòro máa lálẹ́ kọ́ òbí. Ìlànà ìlànà tó lálẹ́ kọ́ إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ọ̀rọ̀ ọba ara ní bọ́bá mẹ́rin àwọn àbá oníkẹ̀ sí wọ́n ní a rí pé ara bí wáyé pé wà ní mọ́tọ́n ó jọ fáìlì ẹ̀wà dà ní ìlú ẹ̀dà wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé wọ́n kó lóńtọ̀ wọ́n kó lóńtọ̀ yá mọ̀ yá Rasulullah yá ayíwá Rasul ó tó lóńtọ̀ rántí ànábì wa lóńtọ̀. ìrẹ́ ànẹ́bì rántí ànẹ́bì wa lúrù tí tí wọ́n ń ṣe mọ́ tó bá pà lúrù jẹ́ tí ó sì mọ́ tí ó ti ọlọ́run rántí ànẹ́bì wa lúrù wọ́n ṣe tọ́pọ̀ fún náà ìdìbò alálè báwo ni yìí nígbà tó ń sọ báwọn àjọ rẹ̀ ń jọ náà wípé nígbà tó ń ń fún ìyá

kọ́ wá ń pàṣẹ méjì tó wà ti bẹ̀rẹ̀ wọ̀ yìí wà lẹ́nu ọ̀gá ló bọ̀. wọ́n tún wà fún tí òsè tó rú rẹ̀ èyí wọ́n ń tu ọ̀rẹ́ wọn àgbà tó rẹ̀ aláwọn náà èyí wọ́n àti tó rẹ̀. ọlọ́wọ́ bá ọlá wa láti lè máa wá ọlọ́run ayé àgbótẹ̀lé náà ló ṣe tẹ̀lé sí ìwẹ̀. Ìgbó àwọn ayé tó bá wá tọ́lá ọba àlẹ́ tó ọlá ò ṣe tẹ̀lé sí ìwẹ̀ tó wá ní mojú mẹ́láta. Ilé iná ń bá yé lẹ̀. Fáwọn aláìsúwó déédé ìgbàgbọ́ náà wá tún bí tó wù wọ́n. Kò ní tí wọ́n lè sọ́kó tẹ́lẹ̀. Kò ní tí wọ́n lè bá ẹgbẹ́ wọn ṣe. Ṣùgbọ́n látara wípé irú ọ̀rọ̀ náà ó jẹ́ pẹ́ńtà àwọn àtẹ̀síìrò bèlmàkóòrò eléyìí tó ẹgbẹ́ kùránì náà ló tún àwọn ló ṣàlàyé ẹ̀ ọlọ́ọ̀bà lára iná kan látà tó òun máa lọ bá pé sáà ní pọ̀. Ọlọ́ọ̀bà àlejò láńkọ́ fún àwọn ni wọ́n a máa pè ní akóríjọ̀bọ̀. Èdè ẹlé ìfó bẹ́ẹ̀ ní géè, kọkùnrin àtọkùnrin, sọmọ bára wọn láti pọ̀ àwọn àjọ ànábì ní lúlù àwọn ni wọ́n kọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó ti jẹ́ sí wípé ọlọ́wọ́ bá lè tẹ́rọ sí ló tún ọ̀sẹ̀ ní àpàdà débẹ̀ bàbá ń sọ bẹ́ẹ̀ nínú fúra yìí kódà ó sọ ọrú nípa àwọn ìyà tó fi jẹ wá ó jẹ́ àmà nínú fúra yìí náà ó jẹ́ àmà inú ìyà tó fi jẹ wá láti lọ bẹ̀ àpàdà débẹ̀ àgbọ̀dọ̀ fẹ́ dúró Ìgbàgbé ti káwọn ìwọ́n máa ń mà. Gbogbo iṣẹ́ kúkú ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ náà. Tí wọn ò fẹ́ fi ilẹ̀ ìyá rẹ̀ ọlọ́run fẹ́ ṣe lórí ẹ̀ tó bá wọ ọlọ́run lè tẹ́jú ti ọjà rẹ̀ láyé. Èyí tó fẹ̀ láti dùn ní pé ọlọ́run ti bá mi ti pàdé òun. Ìgbè ní òun nípa àwọn àjọ rẹ̀ kò ní pa sọ̀rọ̀ yẹn àmọ́ kò kọ́lọ̀ wọn máa máa wọlé ìdí àdánwò tó kọ́ wọn lẹ́tọ̀ wọn sí nígbà táwọn náà wọ́n ti dà wọn wọ́n lókù lẹ̀. wọn ò kàn lẹ́ka láìsẹ̀ nàìjíríà ni wọ́n ṣe nàìjíríà náà dáadáa wọn ò lẹ́ka láìsẹ̀ ni wọ́n ṣe wọ áwùt wọ́n lẹ̀ dìbẹ́tì lórí ẹ̀ àwọn áwùtì ọlọ́run ní kọ́jọ́ fáwọn tí ọ̀rọ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ sáà ń gbé nàìjíríà kò ní àdókò bẹ́ẹ̀ wà ní lè jọ ibi kárí ti kò lù àbí wọ́n lò lọ́kọ́ lù bí mẹ́jọ ibi náà wọ́n lò ó sì máa ń pàtà jẹ́ máa ìnáwó sì ní lóru lọ́wọ́ tàbí lọ́pọ̀lọpọ̀ bí ẹni yẹn àwọn ẹni eré pọ̀ lọ́pọ̀lọpọ̀ wà àwọn ẹni eré sábà pọ̀ lọ nẹ́bí sọ̀rọ̀ arábìnrin tanu rẹ̀ abẹ́rẹ́ náà lábọ́ bàbá láti fi tọ́lọ lọ́wọ́ àwọn ẹni wọ́n tọ́lá báwọn tó kà fún ti pọ̀ tó àwọn tí bẹ láyé kan náà ti pọ̀ tó àwọn tó kà fún lọ. àwọn tí bẹ láyé kan náà wọ́n ti pọ̀ náà ju àwọn tó kà fún náà lọ lóko. kí torí ìdí eléyìí

láti lè bà náàbì lẹ́nu balẹ̀ yìí pé kí làwọn ìjọ rẹ̀ sì ń pe ṣe bó wọn ni ànábì lóṣù ń lọ yìí ó ń kìlọ̀ fún wọn jọ náà yìí pé ilé ìfẹ́ǹsẹ̀ yìí ọ̀gá kò sẹ́ni tó ń wà fún bẹ́ẹ̀ ní ìlú yìí ó wá lọ jẹ́ sípé ọkùnrin tọkùnrin lẹ́nu bá pàṣípọ̀ ẹ tún máa lọ sí àwọn èèyàn lọ́nà àwọn èèyàn lè dá kọjá àbí kẹta lọ́nà kẹsì àti kẹ́ẹ̀mọ́ dáa lọ́nà gbogbo àwọn tí wọ́n jẹ́ eréṣìkù láyé bá wà lẹ́nìí ọmọ lẹ́yìn àwọn ìjọ ànẹ́bì lùkù ni wọ́n bó ti yàtọ̀ dákàbí yàtọ̀ òdú ń gbé àwọn ìjọ ànẹ́bì lùkù ọkùnrin làwọn ọmọ eré kùgbà ní. Nígbà ká ọkùnrin máa lójú ọ̀nà, ó ń pẹ̀lú. Bọ́lá mi máa ń gbé وتقطعون السبيل وما كان يبنى وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله. كيف ينجا؟ nínú wàhùwà wa tí wọn ká mi lọ́nà oríṣiríṣi aburú fún ọ̀lẹ́ ìṣẹ́jú kò sí lánàkàlà ilé ìṣẹ́jú ní pọ̀ ó lè lé pẹ̀ ó lè fowó lọ́wọ́ ẹ̀ kó fún náà wọ́n ti bẹ àjọ ní òkè àwọn ọ̀dọ́ ní ìgbàlá ìjọba ká ẹ̀ lọ́nà pàkó fowó lọ́wọ́ ẹ̀. kẹ́yìn èèyàn fẹ́ jẹ́ ọ̀pá islam fẹ́ lọ pẹ̀lú ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀ islam kojú agbọ́n sí lẹ́yìn tẹ́lẹ̀ ọmọ ajá tí ọmọ ọmọ títà mi jẹ nínú láti kò rí rárá fáwọn mùsùlùmí ní lọ kí ṣe mùsùlùmí ẹni bá ń wúlò bàbá ẹ pé ló kọ bàbá ẹ fáwọn èèyàn báyìí ni wọ́n ti rẹ̀. Bùkẹ́ wọ́n kàbí jẹ nínú láti láwọn olóògbé àti tìlú bàbá ẹ. Kódà tẹ̀lé àwọn wọn nínú láti ẹni tó bá jalè tó ká lọ́nà tó jalè láwọn sọ mú lóde wọn ẹkí e lọ́wọ́ nípa sí ìpayọ̀ ẹ̀dá rẹ̀ ní ìlànà òun ẹgbọ́lọ̀ táyẹ̀ lọ́nà lọ́ka dúkìá lọ́wọ́ yẹn ó tún lẹ́rù láwùjọ wa nípa lọ́mọ mú ẹjọ́ wọn lóun dábọ̀ ẹkí wọn ní ọwọ́ kan tẹ̀bá ti e lọ́wọ́ ẹkí ẹ̀sì tẹ̀bá ti gé e ọwọ́ ẹkí ẹ̀sì ọ̀tún tẹ̀bá tún fẹ́ ìmúta ẹ̀rọ wa lè kó òwúrọ̀ táà ní kó tí ń tàn wọn lẹ́kọ̀ọ́ máa fi ẹwùdà. ìgbàgbọ́ òfin ọwọ́ yẹn mú kéèyàn ó yẹn nẹ̀jẹ̀ àti kéèyàn ó jẹ́ àdàlú kò bọ́ yẹn mú rárá. gbogbo tí ọkọ̀ ápà fi jẹ̀ sínú náà á ti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀fẹ́ sì ni wọ́n dé. wọ́n mùsùlùmí náà ti ń bọ̀ wáyé tó máa sọ̀rọ̀ wọ́n gbà bí tẹ̀lá dúró láàrú ó mọ̀ ní pé àwọn tí ń ṣe nǹkan yẹn kí ń pín káwọn ní orúkọ ìdáhùn sí wọ́n ṣe ìtòjú ara wọn wọ́n kà mọ̀ pápá látàkọ̀ láàrú kọ́ọ̀kì yẹn ojú kí ń ṣe láàrú lórí kájú wà tí wọ́n mú àwọn ni wọ́n wà tí wọ́n mú ara wọn. torí ìdí eléyìí ọlọ́run wá sọ àwọn kẹ́ńtẹ́ ń kìlọ̀ fún yí pé Bẹ́ẹ̀ àwùjọ bẹ́ẹ̀ wà náà, ibi ìjòkó yẹn, gbogbo àbúrú kátà òun ló ṣe tẹ́kọ̀ọ́ fún bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wà níjòkó kan, gbogbo àbúrú kátà òun ló ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lómi bá lóhun kó máa lọ́mọ sí mùsùlùmí gbogbo àgbákọ̀ ayé ni wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ń ṣèyàwó gbogbo aburú ayé tọ́lọ̀ wọn fẹ́ pátá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìwọ náà jọ ṣe sí àwọn lúrú nìyẹn gbogbo ọ̀dá ń bọ̀ yìí lẹ́yìn bá ń jáde olólórí ni o tó bá ń sàníkà ẹgbẹ́ orí bóòlù ó rí lẹ́lẹ̀ rẹ̀ ó rí lẹ́lẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé tó ìdílé gbogbo lọ́kùnrin lóbìnrin. Bá a gbé bẹ́ẹ̀ níjọ́ náà, nípa àwọn ọmọ mẹ́ta bẹ́ẹ̀ àwa àwọn àjòkúlẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ wọn bá wa ó ẹ̀yìn orí ìgbòho ní o. Lọ́la tó ní lọ. Èkó ni tó ń gbàgbà kúta. Ìdádé wọn wọ́n kó oṣù kalẹ̀ wọ́n mú lé lóṣù wọn. ó kọ wọlé ń pèsè àti wọn bí wọ́n kọjọ́ bí wọ́n yọ̀ ṣùgbọ́n ìwọ̀n wọn lọ sí wọ́n wà fún apá ìpè jáde láì. sísà tó náà lè gbósàn wọ́n wà fún apá ìpè jáde láì. páìpù ní méjì àti mẹ́ta nọ́mbà jáde ní eléyìí ní ìjọ́sùn àti àgbáyé. ọ̀rọ̀ ẹ̀ tó bá wọ́n tàwọn ọmọkùnrin nìkan tí wọ́n ní àbájọ mo ráwọn ọmọ obìnrin báyìí láwọn ọmọ obìnrin lẹ́yìn tó ti ń pé wọ́n ò rìn kó kalẹ̀ dúró mọ̀ wọ́n báyìí. wọ́n ti kọ́kọ́ pé lọ́dọ̀ ẹ̀ ó ti kọ́kọ́ dé tàbí kò ní mọ́ ní ẹgbẹ́ tọ́ra fi á ń ti tọ́ra dé nínú kẹlẹ́ orí ẹ̀ láì tó pé sẹ́nu báyìí tó ń fà á tó ń fà á lọ sínú ọpọlọ rẹ̀ ọ̀fẹ́ tó kẹ́bi one minute tó ti fà á lọ tó sẹ́ni gbàdé òkú kó báyìí àtó àtó àfimú àtẹnu nígbẹ̀ gbogbo ẹbí tí ń jáde lẹ́wọ̀n òfin tí kò ní wúkọ́ ní owó kankan ó fi ìjọba ní kíni kọ̀ ẹ̀jẹ̀ máa fà á láti lọ wáyé ọmọ kékeré láyé ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ láyé láà jáde ló ti wọ̀ yìí olóòtú

Ẹbá tún kìlọ̀ mẹ́lò bí ìwé oúnjẹ lẹ́yìn tó ṣe èmi pọ̀ àwọn èèyàn nínú wọn kàrá fún wọn ni. Wọ́n lọ rà sáko lẹ̀. Àtàlù alàlẹ́kọ̀ọ́ yìí kàbá ìrì bẹ́ẹ̀ náà ni mọ̀bùrùmù àlùwà àrùn alábàtọ́ wà bẹ́ẹ̀ àti ẹni ọba tọ́ba gbìyànjú àti la ìlànà aburú náà rẹ̀ ẹ̀sán táwọn tí ń ṣe aburú yẹn tí wọ́n máa gbà láburú wa ìyá tí ọ̀sán fún wa tó tọ́ ọmọ orílẹ̀ èdè ẹ̀mú àyẹ̀dùn rẹ̀. ọlọ́wọ́ ń sọ eléyìí wípé ní bí láti kùn ní mú kárọ̀ ní gbogbo àwùjọ ní gbogbo òjòkó ìfẹ́ bá wà gbogbo òjòkó kẹ̀ pọ̀ gbogbo òjòkó bẹ́ẹ̀ làwọn ìjọ ní náà bí wà lóde kan ọkùnrin àtọkùnrin wọ́n lè sùn náà wọ́n ń wà tọ́lọ́wọ́ bá àlejò wọn tó bínú sí tẹ́ẹ̀sì ẹ̀ nígbà náà àní tí wọ́n tún sọ fún wọn pé ẹdí ọmọ bẹ fún ọ̀tọ̀ kẹtẹ báwọn bẹ fún wọn pé ìná lọ́kùnrin àtọkùnrin náà jẹ́ ṣùgbọ́n wọ́n ti torí ẹ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀ ti lẹ̀ fún fúyẹ́ tó kẹ̀kẹ́ kọ́mẹ̀ ni wọ́n tún bá lóṣù fúyẹ́ dáa pé ọ̀pọ̀lọpọ̀ iléèwé náà lónìí ó ń bẹ lọ́pọ̀lọpọ̀ iléèwé mi lọ́kùnrin àbọ̀kùnrin ó sì bẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé mi náà lóbìnrin àbóbìnrin sílẹ̀ sí àgẹ́sẹ̀ obìnrin àbóbìnrin sáànà ọ̀pọ̀ sáànà ọ̀pọ̀ sáànà ọ̀pọ̀ ìgbà gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ kùnrin náà gbogbo ẹ̀ wà yẹn lọ́sẹ̀ àtìlẹ́ ní brazil àti ilé tó fẹ́ ra obìnrin táwọn jọ ń gbé. èyí tọkùnrin àtọkùnrin jọ ń ṣe òun ní àlìwá wọn jọ látara pé àwọn ìjọ àtẹ́lẹ̀ ìlú kù. èyí tí wọ́n wáyé láàárín ọkùnrin àtọkùnrin òun gẹ́gẹ́ ní káàkiri zina ṣùgbọ́n pàdé tí wọ́n lọ zina akọ́bẹ̀tẹ̀ bó ti wá rí ọ̀hún wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn abúrú wọ̀nyí ó fún owó àwọn ìjọ ànábì lóko ànábì lóko wa sọ fún wọn pé áhà ayé ń dàpọ̀ lábà ń nà sí jáde àwọn ọkùnrin lẹ́yìn máa lọ bá tó kù nẹ́pọ̀. ẹ̀sùn máa táwọn èèyàn lọ́nà ẹ̀ ní káwọn èèyàn ń lọ pẹ̀lú ọ̀gá balẹ̀. ìjọba kọjá nílùú yín kí ló pàtó pẹ̀lú ọlọ́jọ́ náà wọ́n wà máa kókọ̀ lúnà ní ìlú tàbúrù lókọ̀ ní wọn náà tí wọ́n wà jọ náà bákan náà wọ́n tó ń pẹ ní ìlú gẹ́gẹ́ pé ní àwọn ìyà àwọn ìlú tí wọ́n tẹ̀lé ó ti ta náà nìyẹn eléyìí wá fi díẹ̀ wọn tí wọ́n wù tẹ̀lọ́ tí bá ló bá ń tó lágbára tí bá wá fẹ́ jẹ́ pọ́ mọ̀ ìgbà tí wọ́n ti kú ẹ̀ ti arákùnrin ìgbẹ́jọ́ kan ó fẹ́ ti wá àdúgbò nìkan ó wá kọ́kọ́ kòwé ó wá ní tiẹ̀ wò pè ní tí ẹ wò tó pè ní àlénú òwò. ìgbàgbọ́ wa fẹ́ sámálísì ti ọ̀rọ̀ tí ẹ tó pè ní àlénú òwò. wọ́n bá rábẹ̀ nìkan òun ló sì náà kẹ́kọ́tọ́kọ́ ọ̀dọ̀ bá ti sílé oríṣiríṣi àwọn wá wọlé tọ̀ lọ́kùn bá gbọ́dé ibi tí wọ́n ti jọ wọlé kọ̀pẹ́ lóbi náà tó dé lòkùn fẹ́ jẹ́ kọmọra wọn èyí tó gbọ́dé lọ́ba lọ sí kòkò ńlá kan ọba ní kọ́kọ́ pàmọ́ sílẹ̀ kọ́kọ́ lóde o ó dé ìwọ̀n nù kòkò ọkùnrin ilé ìgbẹ́rẹ́ wọlé ó fáyù wọn ó wà lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ ń sọ̀rọ̀ wọ́n ti tún jọ wà ní olé ìjẹ́gbẹ́ ti lẹ̀kùn má ní wọ́n bẹ̀rẹ̀ ránù tí wọ́n fẹ́ ṣe lọ́kọ̀ọ̀dún dábádé ìgbà tó kọ́ mẹ́tọ́ dé obìnrin eléte ọlọ́kọ́ làwọn lè ṣe àwọn obìnrin ọlọ́kọ́ ti àti ìyàwó fẹ́ ọlọ́run àwọn àjẹ́ títí báyìí ọlọ́run ààrùn fẹ́ ọlọ́run ti wáyà àkúyà ní gbogbo ẹni tó bẹ́ẹ̀ bá ń fi ìyàwó rẹ̀ ní ah, bẹ́ẹ̀ lórí ọba ọmọ lójú ẹ̀ bá dá ọ̀rọ̀ rẹ̀ fẹ́yìn tó ọ̀rọ̀ dá ọlọ́mọdé àgùnfẹ́ o ṣùgbọ́n ẹgbẹ́ ti níyàwó ọlọ́mọdé àgùnfẹ́ àwọn tó fún wípé nínú inú mẹ́rin pẹ̀lẹ́ ká ní ẹ̀yọ̀ kan làwọn ẹ̀jẹ̀ bẹ̀ níbẹ̀ ẹ̀ẹ́ yàrá mẹ́ta ti kù sílẹ̀ bàtà àwọn wà padà mọ́ àwọn tí wà wọ́ bẹ̀ ọlọ́dà kù mọ́jà àwọn Ọlọ́ mẹ́jẹ sí ọkọ̀ yẹn o, ọlọ́ aláwọ̀ ọlọ́. Ọkọ̀ bá dé, mọ̀ kọ́kọ́ dé, ó ti ìlú náà ní tí wọ́n ṣe. Tọ́kọ̀ tó ní tí ní à, ní ìsìn nípò bá wa títẹ̀ dé ní, ó ti jà bẹ́ẹ̀ ti dé, àbẹ́ẹ̀ dídí òṣùwọ̀n ẹwò ká ẹwò pé ó ti ká pọ̀ bẹ́ẹ̀ ṣe dé yìí kó láì sí wo pé à ìgbà táà ń sọ yìí pé ìbáyé fóònù ẹ̀kọ́ wá tó rí ìgbà náà ó ká pọ̀ á ẹ̀mọ̀ rìn gan ó sì mọ́ mi tẹ́ dé ẹ̀ẹ̀kan ọkọ̀ táà àwọn ni wọ́n wá yìí tẹ́rọ pé ọlọ́run yípa ọpẹ́ wà lápò òsílé àwọn ní adé rẹ̀ ní ọlọ́run yípa lápò ọlọ́run ká lọ́wọ́ àbí àwọn olùkọ́ mi gbèdé pọ̀ ẹ ẹ máa ní àwọn ní kódà ó ti wá pé pẹ́ náà kò sọ pé màá rí ó ti fẹ́ wọn lọ fẹ́ ṣe déyìí tó wọ́n láwọn tó fẹ́ ya kìkẹ́ pọ̀ sẹ́kì ló tún wọn tó èdè ni wọ́n lọ tẹ́wà gbọ́rọ̀ ẹ̀dá wa ní ìgbàtẹ́wà jẹ́lẹ́ ti dé ah wọ́n náà kọ́ wọ́n ní bùkátà sí lọ́dọ̀ wa ni wọ́n fẹ́ yá wọ́n fẹ́ lónìí òkú yìí wọ́n fẹ́ tẹ̀ lábẹ́ ìwé ìlú wọn gbé lọ. jọba ẹ wò pé wọ́n sì ti kòkò wọ́n bá gbogbo òun àlè lóòótọ́. wọ́n wá ní ìrìnrìn tó dé gbogbo. lọ́ba ṣe ìwádìí ìwádìí níyàwó rẹ̀ títí ìwádìí kòkò yìí lọ sí ìwádìí kòkò yìí mọ́lẹ̀ báyìí bóbi bẹ̀rẹ̀ bí sọ ní tí mo kòkò náà dá lóhùn pé tí àwọn tó tè ní àdéhùn òkò jẹ̀má ẹwùká tí àwọn tó tè ní àdéhùn òkò nígbà òkò níwọ̀ ọdún lórí ebi tẹ́ ti tẹ́ wọ́n bẹ̀ láti tàyí ebi tẹ́ àwọn léèrè mọ́bẹ̀ ẹgbẹ́ ìta ọmọ wọ́dé ẹ̀yìn tàwọn lọ́pọ̀ náà tó lé fọ́ ọmọ bàtẹ́ ìtìwà ní òkòkò àbí òtókè ní àlélú òkòkò mọ́kọ̀ mọ́lẹ̀ o káàkó tọ́kàtẹ̀ tí ó pọ́bẹ̀ tí pọ́mẹ́lẹ̀ ọ̀pàdẹ̀lú o jẹ́mà kí la mẹ́rin ní wípé kí kí lọ́rọ̀ yẹn la fẹ́ lò ti sọ́hùn náà lè mọ̀ wípé ètè ń bẹ

ìbá wọ́n ti wà láwùjọ kan dáadáa kò ní ṣẹlẹ̀ láwùjọ àbíyapa àti ọlọ́run gẹ́gẹ́ bó jẹ́ bí pé lẹ́yìn náà káwa ló ń wo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́wọ́n àwọn àkàfẹ́ ti bẹ́ẹ̀ dè yàrá tí wọ́n máa ti bẹ́ẹ̀ kí wọ́n máa ti bẹ́ẹ̀ ẹ̀yìn lórí ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn lè fa òdẹ́ ìsì bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ìlú bí wọ́n máa lọ fa òdẹ́ ìsì bí wọ́n ti ṣe ìlànà tí ọkọ̀ lórí ẹ̀ ó lè jẹ́ pé òkúgbó rẹ̀ tí wọ́n rà tó lè jẹ́ pé wọ́n rà rẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ wọ́n wá san owó bá àwọn ọmọ tó fẹ́ pé wọ́n sọ fún wọn pé àwọn tó bá lè tó ní òwò náà ní wọ́n kẹ́kẹ́ abẹ́ ìgbà ìgbà náà wọ́n sàn fún wọn owó rẹ̀ lè gánà wọ́n sàn wọn òkú nígbà èso náà ṣègbè nínú lọ́sọ̀ náà lọ́dún kan kò kí pẹ́ ọ̀dà máa ń lòdù bàdà lọ́dọ̀ àti bá lọ́dún náà tá a fi dọ́kọ̀ sàwọ̀dì àjọlá àti rárá fún ọ lẹ́gbẹ̀rẹ̀ àwọn ni wọ́n ní lómi lọ́rí iná kòkó wá ní wọ́n nígbà ìjà gbogbo kámpọ́sì wọ̀nyẹn náà kò bẹ́ẹ̀ wọ́n ní tọ́ka ọmọbìnrin kan ó sì rìn jáde ní owó ọmọdúnwàdì gbàtí ń lọ

jọ̀mọ́ ẹgbẹ́ àdíjẹ́ ètò tàǹdáwò láìka wà yìí àwọn èèyàn ti aburú láwùjọ àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi jọ àwọn ni gbogbo ẹni wọ́n ti bẹ́ẹ̀ tóun náà bá jáwọ́ ìjọ kan fún àwọn àjọ ànábì lúùtù lọ́kẹ́gbò òun náà nígbà torí ẹ̀sọ́ ẹwọ ogboro àwọn ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn fẹ́ẹ̀sì wọ́n lọ owó tó wọ́n ti ra ọtí wọ́n kówó tó wọ́n ti gba òtẹ́ wọ́n kówó tó wọ́n ti gba díje wọ́n fún wọ́n ti tí ó jọ ní o. wọ́n wá

ìjọba ìjọ pàdé wá ẹ̀rù. ẹ̀mí ẹ̀ ó bọ̀ sí ẹ̀ ẹ̀ ní bẹ̀rẹ̀ kò ní kò ní gbọ́ sí kálójú wá ẹ̀ wá mílíọ̀n náírà wọ́n tó wá wọ̀ wá mílíọ̀n náírà wọ́n tó wá wá ẹ̀ wàhánàlá. abẹ́rẹ́ ìjà tẹ́tẹ́ tọ́lá tó wà ní sábàlárì èdè ló ti sábàlárì ìtẹ́lẹ̀ tóun náà wá gbọ́ wá ẹ̀ lẹ́ẹ̀kan náà láàrin ká ẹnu àmọ́ lẹ́jọ́ àti sori lákàrà nílé ilé ìdí ara ní kẹ̀kẹ́ sí ń bàjẹ́. nígbà táwa kẹ̀kẹ́ lọ lè ìdí ara tó kọ́ bá wa tún tọ́wọ́ ní kó náà ló tún sọ kẹ̀kẹ́ dáàbò fún wa yẹ̀rọ pé ọyẹ kó ká lùkú wa náà ọyẹ ká olú ilé ẹ̀kọ́ tí ti pé ìwé nìkan la nígbà fọ́ wọn ẹ̀kọ́ la pè ẹ̀kọ́ nígbà tí ọ̀dà ẹ̀kọ́ ní ìwà tí ọ̀dà ní ni ẹ wá kọ́ lé ìtọ́jà yóò fi rọ́pò ìdí ọ̀dà sí ó tí ó rí bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tí ó kọ́ ní náà ó lúwà dáadáa lọ́wọ́ lábọ́ sì ní bá fi lù ṣe í láàrín òfin ẹni tí ò ní ò lè tí tó ní náà ẹni abálọ̀ bá bẹ láfẹ̀ sàánù mi sàánù mi bí òkè sọ fún wa bọ́lá tí ò ẹ̀sọ́ ikú mi omi ẹ̀dá kẹfù lómi wọ́n yá sì ní omi kànga tó ti lọ lóhun oṣù ẹ̀fà ní ẹ̀lú sọ omi wọ́n lóhùn tó ti lọ́nà ní tó ti ní kòkòrò náà lóhùn omi tó wúlò náà ní ẹni ó sì lóbi tó rú tó lẹ́dọ̀ òkú fún yàn káwọn kó fẹ́ fún dídé wá ń lọ bí dé lọ nù lẹ́kún ní pa àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ tó ń láti bọ̀tá Nàìjíríà rẹ̀ níbo láti bọ̀tá Nàìjíríà àgbàlá pọ̀ nílẹ̀ kápọ̀ ní kápọ̀ láti wá ti ṣe gbogbo wa tó ń múra kẹkẹkẹ àbíléèwé àbíléèwé àbíléèwé ọjọ́ tètè gbé kọ́mọ rẹ̀ ó ní àwọn iṣẹ́ kan lọ́wọ́ tó lè máa fi gbéra kí ni wọ́n ti pálẹ̀ ọ̀fẹ́ ẹjú àníkọ́lọ́ oníkẹ́kẹ́ lọ́wọ́ tó ló lè máa fi jẹun tí ó máa mọ̀dájú ẹ̀ bó ti lè jẹ́ pé tó wá ní yunifásitì náà tẹ́lẹ̀ àwọn kẹ́kẹ́kẹ́ rẹ̀ pé tọ́wọ́n bá darí yunifásitì jáde yunifásitì kò jẹ́ dandan tó wọ́n wá fẹ̀ jọba káàkiri nínú àwọn kan tí ó kọ́ ní yunifásitì náà ó gbọ́dọ̀ lé jáde gbogbo ìbàjẹ́ tó ṣe tó gba àwùjọ wọn bá wà ìṣe tí táwọn ìjọ ànẹ́bí lúùtù máa ń ṣe gbogbo ẹ̀lẹ́ ọ̀pá lọ́wọ́ wọn. ọ̀gá túnà mi ìnàjí ọ̀rọ̀ burúkú ẹ̀wọ̀ nǹkan burúkú tó jáde lẹ́nu wọn gbogbo eléyìí bá nẹ́bí ló kú jíjẹ́ ìmúlẹ̀ fún ẹgbẹ́ eléyìí bẹ́ẹ̀ yóò dáa kò torí kò tó ti arúgbó lè kò sẹ́ni torí ẹ̀ ẹ̀yìn àkọ́kọ́ ẹni tí ọ̀pọ̀ ó ti tọ́wọ́ ẹgbẹ́ tẹ̀sí yóò ta ẹ̀sọ́ fún mi fara náà jẹ̀má àkẹ́lẹ́ jáde lẹ́nu bàbá gánà jẹ̀wá bàtà ó yìí kò sí kò sọ́tọ́ jáde fún ọkọ̀ tó ti pé lábọ́ọ̀lù àdúgbò wọn bá nẹ́bí ìdúkùn ní pé ó ti wàhálà ẹ̀pọ̀ ìyá náà tó tó ń bọ̀ yẹn sọ pé kó dé kárí áà ìbá àdàgbà tàbẹ́ ìkan. àti ọ̀sọ̀ gbọ́dọ̀ tó ń bọ̀ ìyá rẹ̀ kálẹ̀. Tọ́ra ẹ̀kọ́ tí ọlọ́dún kó lè lórí gbogbo nǹkan tó ń sọ yẹn, sọ pé kọ́lọ̀ ọ̀sọ̀ ìyá rẹ̀ kálẹ̀ ẹ̀jẹ̀ báyìí báyìí. Jẹ̀má ẹ wo ìkọjá àlà táwọn ẹni ìṣáájú

ẹ̀ ń ṣe àti fún wọn tó wọn bá kíyèsí yẹ̀yẹ́ ni wọ́n lọ sí ọ̀dẹ́ wọn máa ń gbọmọ tó lọ dáná ni ògbà pa ògbà ògbà pa àbọ̀wọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà kí ló dé ayé lápọ̀ fi játa yé jáwọn ọ̀tà yé jáwọn ọ̀tà yé wá orí tó ń sọ yẹ sábà ju tú ẹ̀ fún ọ̀gá ìwọ̀n náà sáyé abẹ́rẹ́ gbà mú àwọn ọmọ mi ti dìgbà tó ń

wọ́n máa ojú sí ìyá ọlọ́run wọ́n sọ wọn tí tí lẹ́kùn wọn pé sọ pé kí àwọn òṣèlú kalẹ̀ báyìí bàbá rí àwọn bẹ́ẹ̀. àwọn tí wọ́n kọ́ sọ bẹ́ẹ̀ àwọn ìjọ adébí wọ́n sọ bẹ́ẹ̀ fún adébí ìlú jọ náà sọ pé kí àwọn òṣèlú láì kó wá ọmọ Buhari díẹ̀. báyà قال رب انصرني على القوم المفسدين ìgbà tọ́rọ̀ wá dójú ẹ̀ ìgbà tọ́rọ̀ dójú ẹ̀ adébí lúùtù ọ̀rọ̀ yẹ́ fún àdára iṣẹ́ à nígbà ní ìfún wa pàdọ́ lẹ́nu ìrọ̀lọ́ kò sí sí àwọn tẹkinọ́lọ́jì eléyìí tí wọ́n lò nísìnyí

báwo ló ń fẹ́ wọn bímọ abẹ́ ìlú báwo ni wọn nítorí lè wáyé nígbà tó múra tó ń jọba fẹ́ra ọkùnrin àtọkùnrin nìkan ní fẹ́ra báwo lè fẹ́ wọn bímọ ilé ìwé ìgbà ẹnu tọ́pa lẹ́nu wa mútu tọ́pa lẹ́kún tọ́pa lẹ́nu jẹ́ jọ́nà pé a aburú ilé ìtẹ́ ń pè yìí tẹ́ fẹ́ jẹ́ sí ìbí ọmọ ìtànká jẹnẹrẹ́tì kọkùnrin ọ̀tẹ́ èèyàn tó máa bí sí kọ́mà rẹ̀ bí tó jẹ́ pẹ́ bíbí tábí yìí òun náà lọ́nà ti ní bá fẹ́kù ẹlẹ́ ìṣẹ́ lọ́nà ọjọ́wò yìí kọjá jẹ̀má bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ nínú ilé yìí ní oṣù tí méjì oṣù tí mẹ́ta òṣìṣọ́ òṣùwà òṣùwà ẹlẹ́wọ̀n sínú àlàbámu kábínẹ́tì kábínẹ́ta kálá àbímá ẹlẹ́wọ̀n sínú ìlànà islam anábì sallallahu alaihi wa sallam anábì ní ká máa fi sí ká máa rẹ̀ sí ni akálàgbé ká kọ́ wọn lẹ́kọ̀ọ́dé bá a bá ti lágbára tó ọ̀rọ̀ ti lágbára wọn káwá ló sì mọ́ yọ̀ rẹ̀ àmì ẹlóbì kan tí òrìńtọ́ ẹyọ̀ kan náà ló fi kò sí ríńtọ́ kò tí ẹ̀ lè dá bọ́ọ̀dù àdìgbọ́nà ọba tọ́ ẹ̀yọ̀ kan náà ló bí kò lè kò rí tọ́ pẹ̀lẹ́ bá pẹ́ ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ìjọ òsì tí wà lẹ́lẹ́ ni tí wọ́n ti pẹ́ ọmọ bẹ̀rẹ̀ ọmọ pé ọmọ ọrọ̀ jaburata náà ọmọ rẹ̀ pẹ́tẹ́ ọ̀rọ̀ jábúrátá lọ́pọ̀lọpọ̀ láti fi gbogbo abáhùn lọ jẹ́ sí wípé ọ̀gánà àwọn èèyàn wa àtọ́rọ̀ sí omi ó lẹ́ ẹni mú ó fi máa fi méjì àbí ìgbà wá dáadó wọn lọ́wọ́ pàdé ní wá sọ̀rọ̀ ká lórí ọ̀ gbádùn ní. pẹ̀lú àwọn ọlọ́run òun òun lẹ́wọ́ yìí wọ́n fi méjì ojú tó wá wo lọ́lọ́ ti yọ̀ta fún báyìí sí wọ́n ti súnmọ́ ti méjì lárọ̀ owó sì ń sìn lọ náà gbogbo ọlọ́pàá wa tọ́jú rẹ̀ fún wọn kò tẹ́lifíṣẹ́ ẹni ẹ̀rú náà tó mọ̀ nígbàjú wọn náà kọ́ àtàwọn olówó aṣọ fún un tó bá lọ jẹ́ sí un bí bàbá tó bí àwọn ti kò lù wọ́ ọ̀rẹ́ níwáyé lọ́yẹ̀ òní ọ̀pọ̀lọpọ̀ ajá bí méjì mẹ́ta tí wọ́n pa mú tí wọ́n lò tó tó bá yẹ pé bẹ́ẹ̀ tó bí wọ́n kò olúwáyé ìtura rẹ̀ ni. eléyìí fẹ́ mú ọ̀sán tọ́pa níbi lúlù tọ́pa lẹ́kún tó fi wú agbọ́rọ̀ náà títí sàlàyé fún ọjọ́ náà lọ. Ah, ẹni wọ̀nyí lọ́kùnrin nìkan lè máa fẹ́ra yín ìbímọ ò ní ṣẹlẹ̀ máa ẹlòmí owó ọwá ń pè yẹn ọkùnrin àtọkùnrin fún ọ̀fẹ́ra wọn àmóbi lọ lè jọ tó lè jọ lọ́lárẹ̀ ó ti ti lówó irú tó ń ká àmẹ́bì lúúsù ń jọ́kílẹ̀ àná tó ń àwọn ti bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ àwọn èèyàn tí ẹ̀rọ lómi abẹ́ agbọ́nà ìbàdó rẹ̀ ẹlòmíì ti ti máa fún méjì lọ tó ń bọ́ ara rẹ̀ sí gbogbo méjì tó lọ sábà náà tó gbogbo ẹgbẹ́ tó bá ti wúlẹ̀ ìkànnà sọ ọ̀dà aláìsàn láyé lọ́nà ẹlòmíì tún wà lọ kó bá rẹ̀ ẹ̀yọ́ mi ẹgbẹ́jọ́ kùn ló kó bá yí o ẹgbẹ́jọ́ àwọn ọkùnrin ló kó bá yí àwọn ènìyàn sí ipa ọmọ sí bákan àrùn tí ọba bá mẹ́ ìwọ náà máa ya o dókítà máa ti ọ̀pẹ̀ lásán ni ó tún fẹ́yàwó ni ó ti lè pa olùkàbẹ̀ jákàndì àrùn máa ayé ẹ̀ lọ ló tún fẹ́yàwó ni ilé kò tó bá ti rẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ràn gbá àyè àti àgbàgbà ọlọ́wà ń kẹ́ ti lọ. pé àwọn ni tó bá ní gbàgbé méjì náà ti tó sábà lè tọ́nà ní àbí ìtumọ̀ rẹ̀ náà ni pé ó ń pè òsì fún ààrẹ tó ti ayé rẹ̀ náà ni ó ń béèrè òsì ni ó ń béèrè òsì ni bí a ti yà sílẹ̀ yìí ó ń pẹ́ nínú nǹkan tí àgbọ́dọ̀ sí ìjọ yé wa wípé nínú mọ̀ sí àdẹ́bí wa lóòtù nínú àwọn wọ́n a máa dáwọ̀ èèyàn lọ́nà wọ́n ló tún lè ní ìkùnmọ̀ wípé bẹ̀bí máa ń nọ́sìn ojú ọ̀nà bíbí máa wọ́n ń ké wọn ìdí ọ̀tẹlẹ̀ má torí wípé ní ọkùnrin sọ́kùnrin kò sí nínú lẹ́jọ́ ó lè gbọ́gbà tọ́kùnrin àtọkùnrin bá papọ̀ ó bí ma èyí táwọn wá ń pè yẹn fẹ́ tọ́kùnrin àtọkùnrin ní papọ̀ tẹ̀kùtọ̀ ewu náà ń bẹ bíi wọ́n ti ń gé ojú ọ̀nà eléyìí tó lè fa kí ọmọ títí kó wáyé Wàtàtún nàbí ìdájí kúrò mú káàrù. Wàtàtún nàbí ìdájí kúrò mú káàrù. Gbogbo tó wá jẹ́ ìjẹ́kọ́ ọmọ ọ̀fẹ́kọ́ kẹ́kọ́, òun lẹ́ máa ń mú wá, òun lẹ́ máa ń ṣe tí mi jòkó ìtẹ́ bá wà. Wọ̀nà ǹkà ẹnẹjọ́ wá gbogbo mi. Gbogbo ilé ìtàlẹ́lẹ́nu sọ ìbìnà rí àdárílà ìyá ọlọ́run yẹ tó ń sọ pó lágbára ó lè jẹ́ pọ́tọ̀kàlẹ̀ abẹ́ ìgbà Bàtẹ́lẹ̀ ìjáde lẹ́nu wa, àmẹ́bí wa lúùtù, àlẹ́ ìsọ́lá tó wà gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà wá bá lẹ́nu jẹ́ ọwọ́ wò pé kí ní nǹkan tó kù tó wọn fẹ́ ṣe ọwọ́ àtàjú kọ ọlọ́run rẹ̀. ọ̀làrọ̀ ti rìn i pé níbi tí wọ́n bá dé yìí kéèyàn sọ pé kíyà ó sọ̀kalẹ̀ bí ọba sọ̀kalẹ̀ eléyìí ti ara lè pè ní alùgbùláàpù pẹ̀lúpàá àwọn alùgbùláàpù lùmọ̀sídìí mọ̀sídùn àwọn olùkọjá àlà níbi ìwà àbàjẹ́ sáwọn ń bá burú kọ́kọ́ pé jọba àtẹjọ́ tẹ̀lẹ̀ abẹ́lẹ̀ wọ́n láyà lórí ẹ̀kọ́ jọba àtẹjọ́ tẹ̀lẹ̀ ẹ̀mí àwọn tẹ̀ kí lè bẹ̀rẹ̀ pé kí àlọ́ pàdé wọ́n ń gà kò sẹ́ni kàbí dúró tó tọ̀ ọ́ tó wá ti sọ pé kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ lẹ́yìn orí mọ̀ tó sọ́tọ̀ táwọn lọ gbọ́ ìta ẹ̀sìn àbúrúkú ọlágbára olóògùn gbogbo ẹ̀ lónìí ewu ń tọ́ lójú ọmọ bá ní ìrẹsì sọmọ náà fọ́ máa bọ̀ kó kọ́ lóògùn rẹ̀ wá. ń náà òun náà ló ti wà ní gbogbo ẹ̀fẹ́ yọ̀ kan. Kí wọ́n á nìwọ lẹ́ka àwọn táwọn sọ yìí, wọ́n ń dà. Lágbàá yẹn sọ́kò nínú wọn ń bí ọlọ́kàbà rẹ̀ lókè kan náà, bẹ́ẹ̀ ọ̀gá ti lọ sí òkú jẹ́. Wọ́n sọ fún ọdún ní sẹ́kọ̀ọ́ kò rí tú, tó fún arí fún ọdún mẹ́nu. Àjọ èyí tó ń ṣe tí ó da orí kúlà tí ó ṣe láti tí ó bá ní èyí tó káwà làwá ti ń bẹ̀rù káwà sáàrùn báwà bá ti ní àwọn ọ̀pọ̀ mẹ́ ìjọba rẹ̀ tí ó lọ sí wa nìyẹn àìsí làwà náà ti lè pẹ̀ fún ẹ̀sùn tó náà wà àwọn onígbọ̀ lápapọ̀ rẹ̀ bá dé ó lọ sí ìlú pé àfẹ́ni pé ìgbàdé fún ọ́n ṣe tí a rẹ̀ bá dé yọ́nà wa torí pé ìgbẹ̀fẹ̀ ولا تنظرني على القوم المسلمين Ànábì wa Lúùtù ìwà ń sọ fọ́lọ́run wípé ìgbà tí wọ́n ti béèrè ìyà yìí ìyà tí wọ́n ti béèrè ìrẹ́ ọ̀nà o lè dágbára láti ìyà jẹ wọ́n ṣùgbọ́n o èmi sáàlọ́gbọ́dọ̀ rẹ̀ lọ mo ń béèrè àrántẹ́ rẹ̀ ràn mí ṣe lórí àwọn àjọ yìí àwọn àjọ bú tó fẹ́ pé orí aburú náà ni wọ́n wà lórílẹ̀ wọ́n àtẹ̀ẹ́sẹ́ tán láti pa burú lẹ́sì ọlọ́wọ́n bá lè fẹ́ ọlá ó ti gbàgbọ́ àlẹ́bí wa lóhùn pẹ̀lú tí ó wí وبدرهم انصرني على القوم المفسدين أنا رب انصرني على القوم المفسدين Ọdí ọlọ́wọ́ bá dákùn jẹ́jà rẹ̀ nà mí lọ́wọ́ lórí àwọn ìjọ yìí, wọ́n jẹ́ lágbára lórí mi, wọ́n jẹ́ wọ́n porí mi. Jẹ̀má, bàbá wo àwọn ìyàtà kàtà níwọ̀n yìí, ká

látara bẹ́ẹ̀ anábì lókùn bẹ̀rọ ìpele àwọn ìjọ yìí ọlọ́run àti ṣe lórí wọn àwọn ìtawárí jáde nínú àwọn àtàkàtàájú àwọn ti tẹkiri ìlú fún mọ̀mọ̀díyà bí kíkọ́ sí tí mo ní látọ̀ ní ọlọ́ọ̀bà ìlẹ́tì ká pé ló àwọn àyàfi tí a rí kà nínú ìtàn eléyìí tó fi jẹ́ ìmúlẹ̀ nínú ẹ̀ náà làwọn àtẹ̀lẹ́ fún tó fẹ̀rẹ̀ fún àtẹ̀lẹ́ ìlú ọlọ́wọ́ rẹ̀ fi jẹ́ ìmúlẹ̀ fún wa pé yá àmẹ́bí ló máa jẹ́ nítorí tí ọdún náà àmẹ́bí ọlọ́run ni ọ bákan náà àwọn bá

وأداؤها فاحشة اللواء وأطفاؤها فاحشة اللواء wọ́n ní káàkọ̀ mẹ́ pé ìná aburú ní lóòtọ́ ṣùgbọ́n náà nǹkan tó tó kí aburú káwọn ẹ̀ fún náà òun ni ìwà ìyẹn ta pè ní gé tó ṣe wípé lónìí àwọn àkan òòrùn rẹ́jì báwọn fẹ́ fẹ́ yàwó wọn ṣèbáni máa ṣe orí ìṣúlẹ̀ sọ fáwọn èèyàn láyé láyé yìí bẹ́ẹ̀ ojú bọ́ọ̀lù náà sí ìgbà ìgbà ìgbà àwọn èèyàn ti ń fẹ́ ajá tẹ̀lé tó wá kà tó ń tún mọ̀ padà fẹ́ ajá ní kó lórí kó máa ọkọ̀ tó ń fẹ́ ní ìgbàkọ́sì bóun ní ajá yìí ó láì tún lára owó tó bá lọ ní wọn tẹ́lẹ̀ ojú dábàá tí wọn wá ní ọ̀rọ̀ tẹ̀lé wọn wá pẹ̀lú wọn ló kókò lè ní ìgbàkọ́sì ẹ dàpọ̀ láǹfààní sí ìgbọ́wà sí ìfún ajá ní ó ti kú dépò pé kẹfẹ́ sínú ilé àwọn èèyàn bẹ̀ kẹfẹ́ sínú

ẹni tó gbé géè lọ́kùnrin àbí lóbìnrin a gbọ́dọ̀ gbé ìyàlérò àwọn èèyàn bẹ́ẹ̀ lórí wọ́n ní nígbà mìíràn wà pé ní ìgbìnà á tún ìgbìnà ilé ìfowó ti gbé lérò àwọn bẹ́ẹ̀ lórí nínú bẹ̀rẹ̀ àtúnà wọ́n tún lágbára ó ti tẹ́ tó ìgbìnà láàrin ọkùnrin tó bẹ̀rẹ̀ wọ́n lélẹ́yìí látòrí mú bẹ́ẹ̀ wípé ní àtàdírò mìíràn abáfẹ́lú àfẹ́ kọ́lán àwọn amẹ́lán wà káàkọ̀ fíl andíyà wà ní mùsàmáàt tó bá tọ́ra níbi àwọn erékeré níbi àwọn ìwàkíwà níbi àwọn nǹkan tí ọ̀fà mú tá a bá dá òfin ṣọ̀gá láti ẹ̀jẹ̀ òfin ṣe lé

ولما جاء برسلنا إبراهيم بالبشرى لما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا أهلكوا أهل هذه القرية إن أهلها كانوا ظالمين ìgbà tí ìyà tọ́lọ̀ fẹ́ ti jọ àwọn ìjọ lútù tí ó sọ kalẹ̀ ẹ̀ẹ̀pá tọmúra wa ìgbèrè ànẹ́bì Ibrahim àtànẹ́bì lútù ọjọ́ lògbà láti kò fẹ́ náà ní àtọmúra wa yí pé ànẹ́bì lútù tí ọmọ alágẹ́lá nígbà Ibrahim pẹ̀lú pẹ̀lú pé ànẹ́bì Ibrahim pẹ̀lú bàbá ànẹ́bì lútù bàbá kanáà lẹ́jọ́ mọ́ jọmọ̀ ìjọrọ̀ ọ̀pá àrùn nígbà tó sì níwá o mọ́rọ̀ ti àárọ̀ pàtí àlọ́gbà ó fúnlá bàbá lúkú ní jẹ́ àárọ̀ agbọ́gbọ́ra wa pé ọba nẹ́bí Ibrahim láyé àwọn òjíṣẹ́ Ibrahim wọ́n kọ́kọ́ pa ọ̀dọ̀ anábì Ibrahim lọ bàlámà jẹ́ ábírù sùlù náà Ibrahim wọ́n lọ ní bàtà òṣìṣẹ́ wa ta ránṣẹ́ nígbà wọ́n tọ́lá anábì Ibrahim bèlùbùṣọ́ wọ́n wá fún wọ́n wá fún Ibrahim ọjọ́ táwọn kan bá ń lọ́jọ́ ẹ̀ Ọlọ́ ní kí ìròdùn kọ́ wá jẹ́ta nígbà Ibrahim. Kọlu iná mú lùkò àti ilẹ̀kọ̀ríà. Ìgbà tí wọ́n fẹ́ máa lọ ìsanyẹ́, ọ̀rọ̀ ọba ìrìkọ̀ wà náà ní sókí ní àwọn púpọ̀. Bàbá òjíṣẹ́ pé, ọ mo wá fura yìí pé àwọn tó ń gbé ẹran fún ìmọ̀ àdébẹ̀ nítorí ọmọ tó mọ̀ láyé káàkiri ni. wọn ò wá náwó fẹ́ràn yẹn rárá. ẹ̀rú wọn bá wọ́n wá fi lọ́kàbalẹ̀ pé mọ́bẹ̀rù. ọlọ́run ni àtàkọ́. Iná òrùtẹ́ ìlàkọ̀ omi ìlú. Àwọn

abẹ́rẹ́ wọn á fẹ́ nìkan ní ìlú lòlò kọ́nà ní tuntun ṣe náà nìyẹn nínú àwọn owó tí ọlọ́run náà ní ó ní òun ní máa ní kàlẹ́ mọ́lẹ́kì túnṣì mọ́lẹ́kà máa ń ṣàṣà wàtẹ̀sí ní máa ń ṣàṣà wàtò èyí tó máa ń ṣàṣà wàtò tí ló máa ń ṣàṣà. ليجعل إنك على كل شيء قدير خلاص يوم زي ذلك ثم نوع وادي يسكن يوم جديد Ọlọ́run tí ọmọ ìsọ́lá mẹ́lìkà tó sì máa ń sọ́lá lọ́wọ́ ẹ̀rù yìí. Ilé náà ń ṣẹlẹ̀ ló káyà nẹ́bíwá ìdọ̀wọ̀ yìí wàtà nẹ́bíwá lúrù. Ọlọ́run ní tí ìró ìbànújẹ́ ó ṣẹlẹ̀ sáwọn ìjọ lúrù nígbàtí lúrù ṣùgbọ́n ìjọ lúrù ìró ìbànújẹ́ ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ náà wọ́n sọ fáà nẹ́bí Ibrahim àtàkó kò mẹ́ ìpè ní iná mọ́lẹ́kù àálẹ̀ àti ilẹ̀ ìbẹ̀ là ń lọ báyìí abẹ́ lọ pa gbogbo àwọn èèyàn tó wà ní abẹ́ lọ pa wọ́n rẹ́ Ìgbà àṣàdé tó ṣe bẹ́ẹ̀. Ọlọ́wọ́ bá lè jọ lájẹ́ ká mọ́ tí wọ́n ṣe ó ni ẹ̀dẹ́ ọ̀rọ̀ bá ṣe àwọn látàárọ̀ àbòsí mọ́ ṣe nìyẹn. Kọ́kùnrin àkọ́kùnrin. Wọ́n mọ̀ bára wọn láti pọ̀. Kẹ́kùn wọn àwọn èèyàn lọ́nà. Kẹ́kùn ta dúkìá wọn wọn kí wọ́n lè pa àwọn èèyàn lọ́kùnrin lọ́kùnrin gbogbo ọwọ́ ọ̀gbọ̀n pé wo ti ẹ̀rẹ́ pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ pòmí náà wọ́rẹ́ bìsì náà ara àwọn náà ló wà. má fi ìrìn ọ̀bá tí ì tù pẹ̀lú pé ọ̀bá tún bá ìyàtọ̀ sí àwọn ìgbà nẹ́bí lúùtù ọlọ́run níbẹ̀ lọ́wọ́ náà e wò dúó dédé báńkì ìjọba tún ẹbí lẹ̀ ọlọ́run ní ìyàtọ̀ lè fi jẹ́ ọlọ́ àwọn yóò tún tó lè fi jẹyàn àìmọ́ yóò tún já ọ̀rùn jẹ̀má gbogbo àwọn oríṣiríṣi àrùn gbọ́ ti pé ara

nítorí wọ́n fún wa ní bíbí tí ó tí ó wà tí láti ìfẹ́lẹ́sẹ̀lẹ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀ àwọn ìyìnlá àwọn ìsínà nínú ọ̀sán sáwùjọ bẹ́ẹ̀ bá lọ jáwọ́ bẹ́ẹ̀

anábì Ibrahim dákẹ́ kọ́lá iná bí àìlùtọ̀ ìfẹ́ ń lọ yìí à anábì lùkù bẹ́ẹ̀ ẹwù ká ẹwù ìfẹ́ ìjọmọ̀ ìyá ìwádìí wọ́n tún ọ̀fẹ́ ọmọ ìyá rẹ̀ èsì wọ́n tún ọ̀fẹ́ ọmọ bàbá rẹ̀ ìfẹ́ yẹn kọ́dọ̀ wá ń bẹ̀ lẹ́sẹ̀ kan anábì lùkù rántí ọmọ bàbá rẹ̀ ẹ ọmọ ọmọ ọmọ ọmọ bàbá mi ní wọ́n ní kẹ́kẹ́ ń fi ẹbí ti òkè wá tara bí ìjọba ti ń fi ọmọ ìyá rẹ ọgbọ̀n ọ̀gá gbòòwò náà nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kí

tí ààrẹ bá dé ìwọ̀nà ìjẹ́bẹ̀ o. Ndí ń ta ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ Nàìjíríà Ọ̀pọ̀lọpọ̀ ní wa náà yẹn. bá ti ẹ̀mí náà wà olórí a kàkà bẹ́ẹ̀ alókùn tó kọ́ láàmọ̀ wòrán ẹ̀wọ̀n aburú ni kàkà bẹ́ẹ̀ alókùn máa ń tẹ̀lé bẹ́ẹ̀ àwọn aláburú ni látara bẹ́ẹ̀ àwọn màláìkà ìwà ń gbọ́ pé lánàá kí àdínáwó wà áàlà wọ̀ áàlà nẹ́bì lútù kódà áàlà áàlà wà rà lé ẹ̀ ẹni tí ò ní ńlá níjọ́ náà òun náà nìyàwó ẹ̀ yóò jẹ́ tẹ́ máa fi ọ́ torúkọ jẹ́ ni tí ó tẹ̀lé tí ó bàbá nẹ́bí ọlọ́run ọlọ́run tó yẹ nínú súrà míì náà lẹ́yìn bí ọlọ́lámọ̀ kà yẹ insha Allah pẹ̀lú òkú ọlọ́run bá ti ó lẹ́ni lẹ́nu a ó máa tẹ̀síwájú ní ìdọ̀tíwà tó fọ wáyé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀sọ́lọ́mọ́ alá wàá tó ìlà rọ́bì fún tó ń jà wọn فأنتم إلى ربكم تقلبون أطيعوا وجدوا ولا تبتلوا أطيعوا وجدوا ولا تبتلوا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقربون أتلي تلوى أما ترجوما أتلي تلوى أما ترجوما torí pé ọ̀dọ̀ lọ́run láwùpadà sí torí pé ọ̀dọ̀ lọ́run láwùpadà sí. ẹ̀tẹ́lẹ̀ ìṣòro wa rẹ̀ máa sàn lójúmọ́ ẹ̀tẹ́lẹ̀ ìṣòro wa rẹ̀ máa ṣàbò sí ma torí pé ọ̀dọ̀ lọ́run láwùpadà sí kì í torí pé ọ̀dọ̀ lọ́run láwùpadà sí kì í.